وكل ضلالة في النار lẹ́yìn tí ọ̀dá ọpẹ́ fún Allah a ṣe asọ́látò fún ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam al-mabu'uth rahmatan lil alamin annabi tí ọlọ́run wá gbẹ́jìdé kò lè mọ̀lẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo agbáńláyé kí àfọlásùnà máa bá àwọn ará ilé àtàkì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú nínú àlàyé síra ọ̀gbẹ̀tẹ̀ àṣíká eléyìí tí a máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní gbèdé ọjọ́ yìí ní ìrìn àṣùbá wa ní gbèdé àpò mẹ́fà bọ̀. lákìn yẹn asábìsẹ̀lẹ̀ yìí a rí pé aago méje ti ń kọjá kàtọ̀ lè bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ìdíwọ́ kọ̀ọ̀kan ló wáyé látara lóyá jẹnẹrétọ̀ àti gbogbo àwọn tó so papọ̀ mọ́ ọlọ́mọdá sí àlékún dáadáa fún wa àìdí nìyẹn insha Allah láti ń tẹ́sẹ̀ níbi ìbẹ̀rẹ̀ báyìí tó ẹnu ìwọ̀nba àsìkò tọ́lọ̀mbá wá ní ààrí ló àbẹ́nu àwọn nǹkan díẹ̀ tọ́lọ̀mbá ní ààrí gbé yóò lẹ́nu àkókò díẹ̀ tókù yìí náà àbẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣáà ká kúnnú mizani ẹnìkọ̀ọ̀kan wá الأذان والإقامة الأذان والإقامة باب بيدينا بكتاب الصلاة òní pé àti ń sàlàyé fún wa nípa pàtàkì irun àtàwọn tó yẹ ká ṣe ká tó bẹ̀rẹ̀ irun àwọn tá a fẹ́ lórí irun àtàwọn tá a fẹ́ bóò láti ń kírun àìbá tó débẹ̀ àmọ́ àmọ́ báàbù tó wá ní pé lọ bóò láti máa wá pera wa pé ẹ̀yà lọ rèé kírun èyí olóbi al-adhan wal-iqama ìrun pípé ìkọ́mà títí ìrun pípé ìkámà títí ilé àwọn bàbá wa ti máa bẹ́ti máa ń pè so kí làwọn tó so papọ̀ máa mẹ́pẹ̀rún kí sí làwọn nǹkan tó so papọ̀ máa fẹ́ ṣe ìkọ́ọ̀mà tẹ̀mọ̀pá lọ sọ fúnra wa ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn máa ṣe bọ́ bákàkiri abẹ́sìn ya ti ṣòfin ìwọ náà mọ́ fi jẹ́ fún abíọ́yọ́ jẹ́ kú kẹ́là ẹ̀sìn tó dé pẹ̀lẹ́tò ni òfin inú rẹ̀ a gbọ́dọ̀ máa tẹ̀lé níbàámu síbẹ̀ ni tó gbé ẹ̀sìn kalẹ̀ níbi ìgbàlẹ̀ kalẹ̀ òun náà lu àwa subhanahu wa ta'ala so bí Allah subhanahu wa ta'ala bá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ òun náà làwa náà máa ṣe bóò láti máa pè é ìkọ́mọ̀ títẹ́ gbò láti máa ṣe àwọn àlùfáà wa tó àmọ́ kọ́ wá kí nìkan ó mọ̀ pé ní àdáàbò mú àgbè ẹni ó fẹ́ pè mú àwọn ẹ̀kọ́ wo la fẹ́ ká bá lára rẹ̀ àwọn nǹkan wo ni yóò de ẹni ó fẹ́ pè mú gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tá a gbé ẹ̀wù ní bá bu bí ta fẹ́ wọ̀ náà rí àwọn àpapọ̀ bá bọ̀ ó lé ní náà lónìí ọ̀rọ̀ tí èsì tọ́lọ́ tí èsì tàbí alọ́dá fún ẹjù tẹnu ajáde rò ọ̀rọ̀ fẹ́nú tí ma ń fi àkóbá fún àfá oníwàtí alọ́dá fún mọ́tí ọ̀rọ̀ tí wà lọ́rọ̀ fẹ́nú àsọyé tí ma ń ti oníwàtí agbọ́yé tí máa ń kó ẹ̀ṣọ́ bá agbọ́wà sí ọlọ́mọdé àti fún gbogbo àwa náà tààjọ gbọ́ra wa ọlọ́mọdé àṣìwí ọlọ́mọdé àṣìgbọ́ ọlọ́mọdé àṣìṣọ́ ọlọ́mọdé àṣì ọ̀rọ̀ gbọ́yé àwọn abẹ́lẹ́ ọmọ bá subhanahu wa ta'ala bimanihi wa وعملا متقبلا وشفاء من كل داء الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد باب الأذان والإقامة عن أنس بن مالك رضي الله عنه قال أمر بلال أن يشفع الأذان ويؤثر الإقامة عن أبي عن أبي جحيفة وهب بن عبد الله السوائي قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في كوفة له حمراء من أدم قال فخرج بلال بوضوء فمنا دع ونائر فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء كأني أنظر إلى بياض كعبيه قال فتوضأ وأكل فجعلت أتتبع فاه فاه ها هنا وها هنا يقول يمين وجمالا حي على الصلاة حي على الفلاح ثم ركزت ثم ركزت له عددا فتقدم وصلى الظهر ركعتين ثم لم يزل يصلي ركعتين حتى رجع إلى المدينة عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل فكلوا واشربوا حتى يؤذن ابن أم المكتوم ابن أم مكتوم ابن أم مكتوم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فكلوا مثل ما يقول طيب باب الأذان والإقامة باب يرقبي الأذان لذي لله الإعلام كا kéde nǹkan ká kéde ká pariwo nǹkan ká nàgbò nǹkan ọ̀làǹpẹ̀ ní al-adhan tàbátì padà sínú al-Qur'an àrífà quran yìí rẹ̀ ìgbà al-Qur'an tí ń sọ̀rọ̀ Ètò àwọn tí wà tí bá gbọ́dọ̀ wọn tán wá gbẹ́rù gan rí tán wá láwọn òní gbọ́ àwọn òní gbà àwọn òmọ̀ ẹ̀jẹ̀ ìbádà ni. Olúwa ní fáńdà ló ń bẹ̀ ṣàbẹ́ nínú ọmọ ìwọ̀ sóòrò. Tọ́ ẹ̀yà kéde pẹ̀lúpẹ̀lú ẹ̀dúgbọ́ kákéde nǹkan wọ́n ti kọ́ ọmọ ìtumọ̀ rẹ̀ ní pé ká gbé nǹkan dúó lédè ìlàgbàwà a máa ń ṣẹ̀ríà tán bá ní al-adhan ó ní ká kéde pẹ̀lú àwọn gbólóhùn kan tó ti wá nínú ṣẹ̀ríà láti lè fi kéde pé àsìkò tá fẹ́ kírun ó ti dínú السوق هذا هو الأذان إن تسمي الأذان نور kí wá láwọn alfáàdù rẹ̀ kí ní spígà rẹ̀ agbọ̀wá kí ó jí bẹ́ẹ̀. ibi àwọn ọdẹ́gbẹ́ wò bá yìí fi mi pé àbánù yìí ànábì ń bẹ ní ìkú pẹ̀lú àwọn sọ̀hábà náà ní ìwà nàmá ìdáhàrà àlèyé àdéhìí kan bẹnu sunan Abi Dawud 499 Muhammad ibn Abdullah ibn Zayd òun náà ló náà lè sọ̀rọ̀ iná tọ́nà bàbá rẹ̀ àdéhìí yẹn ló júwe bí irun pípé ti bẹ̀rẹ̀ nínú islam gbogbo ọdún tá nẹ́bí lóru mọ́ta kò sí ìsínú pípé kò tí ẹ̀ sáyé tá nẹ́bí rí lè pè ó torí pé àsìkò ogun ìlà nẹ́bí wa ó jẹ́ pé pé alifatirọ́tì mọ̀kíyà tá nẹ́bí lò gbogbo tá tún yẹ ẹgbẹ́ táwọn ṣíìbù là nẹ́bí fi ṣùgbọ́n ànábì ó wá na òkà pè mú ìyà táwọn kèfèrí fi ń jà wọn sàádé gan ń sì ń bẹ́lẹ́ tó ti bọ́n ti ti fèrú wọn ní àkùnjáde àwọn àlùfáà wa gbà pé ìgbà tí o fi fi bẹ̀rẹ̀ o ní àlàáhàdù ìbádání kìí ṣe àlàáhàdù àlùbákì tó àlàáhàdù ìbádání yóò ní náà صلى الله عليه وسلم العهد المدني تراويح ọdún واني wá ní irun pípé wá bẹ̀rẹ̀ mẹ́ inú àwọn àlùfáà wà kò lórí yìí àwọn kan ní ọdún àkọ́kọ́ tá nẹ́bí tí ń dé mẹ́dínà náà lọ́nà tí ó yẹ máa pè rún in tí ò jẹ́ máa pè é tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbọ́lá pé wàhálà ti ń bẹ́lẹ̀ nínú mọ́tà ni àmọ́ gbọ́ ọ̀rọ̀ ti rí báyìí ẹ máa pè rún àwọn ìtẹ́nu àwọn àlùfáà wọ́n gbà pé ọdún àkọ́kọ́ ló bẹ̀rẹ̀ àwọn nínú àwọn àlùfáà wọ́n lọ́dún ẹ̀kejì ló bẹ̀rẹ̀ àwọn míì ní ẹ ókù díẹ̀ tí wọ́n jagun bá dànù àwọn míì ní àsìkò al-Isra wal ló bẹ̀rẹ̀ ala kulli hal àmọ́ mọ̀ pé ọwọ́ bẹ̀rẹ̀ gàtà nẹ́bí dé lu ó ní à ń pè ló bẹ̀rẹ̀ bóòlù ti wá bẹ̀rẹ̀ kéèsì ọ̀tọ̀ wà nù anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi àdíjì táwọn ilẹ̀ tán Abdullahi bin Zayd ibn Abdi Rabbi òun ló narí ti ọ̀rọ̀ yẹn ọmọ rẹ̀ náà dáwọn pẹ̀lú Muhammad ibn Abdullah ibn Zayd ibn abd rabbi òun lòun náà tún wá sí mọ́ta fún gbogbo àwọn èèyàn abdullahi bin zayd láwọn ń bẹ níjòkó àwọn àtàkàtí wọ́pọ̀ oríṣiríṣi ìtàn láwọn alfáà bọ́ ń sọ pé ńgbà náà lẹ́bí ti jẹ́ àwọn èèyàn ti wá pé irun tá a máa ń bó o mọ àláṣà ara wa kálíjọ mọ wá papọ̀ wá tán sí irun jàmọ́ ẹ bá ìkẹsẹ̀ tá a fi máa wa kálukú wa mú mọ́ra kan ti mú mọ́ra ẹjọ́ àwọn lo ìwo bá ti fún abèrè tí wo ànábi lè yí wọn a mọ̀ máa dàbí àwọn yẹ̀wúdí àwọn kan ní ẹjọ́ mo lè ná yá tó bá yíjú bá ti kà dáná sí náà nìkan lọ gbogbo ẹni bá ti rí náà wó lè mọ̀ pé àsìkò tó èyí ìlànà àwọn ẹ̀jú sínú ẹ̀sùn mú mi ìyẹ̀tọ́ bá tó ní ẹjọ́ amábìwò kábọ̀lú gbọ́gbọ́n ìlànà táwọn nàṣọ́rọ̀ nù àmáyù fíẹ̀ ìdí ni pé ṣẹ́ nínú gbogbo àwọn àrùnkìtà nínú gbogbo àwọn ìbèrí pátápátá àwọn ẹlẹ́bọ àwọn abọ́ná àwọn abọ̀tà àwọn yẹ̀húdí àwọn nàṣọ́rọ̀ ìsìláàmù yẹ̀húdí láti rí pé níbi àwọn ìdájọ́ kọ̀ọ̀kan ìsìláàmù sí ìrọ̀ pẹ̀lú wọn ló bí jẹ́ pé ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ obìnrin yẹ̀wùdíyà àbí nasrọ̀níyà meanwhile èèwọ̀ tí ní kó lọ rí fẹ́ mushrikatun abidatul asnam obìnrin ẹlẹ́bọ obìnrin olóòṣà obìnrin tí ń bọ Ọ̀ṣun mùsùlùmí ò lè fẹ́ yòó abadan no matter condition ṣùgbọ́n jíù christian obìnrin wọn ọkùnrin mùsùlùmí lè fẹ́ àmọ́kò wà gbá ìṣẹ́mù àìsí máa ẹ̀kọ́ lè jẹ àmàlùkọ̀ rá nìgbà mọ̀ sí ìgbàlá ìrẹ̀ wa ìwọ́n tí ní bá ń bí yóò máa bí ọdún yóò tọrọ ní ìparẹ́ ní alukur'an so kí ló fà á islam ṣe rọ̀pẹ̀ láwọn ó ní pé ìpìlẹ̀ ẹ̀sìn tí wọ́n àbíká ẹ̀sìn tí wọ́n nípìlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run èyí tó yí wọn padà kúrò ní kálẹ̀ wọn mọ́tọ́ ọlọ́run ni pé kọ̀dìgbàdánú wàhálàfù ìgbà wọn ànábì wọn lọ tán wọ́n yí òfin tá a gbé fáwọn ànábì wọn wọ́n yí padà wọ́n tú sí bàmí àmọ́kìlẹ̀ wọn ìpìlẹ̀ àwọn ẹni tá a sọ tíra alẹ̀ fún wọn a sọ tíra alẹ̀ fáwọn yẹ̀húdí ara ànábì tí wọn a sọ tíra alẹ̀ fáwọn nàṣọ́rọ̀ ara ànábì tí wọn tọ́ tẹwárí fún àwọn méjèèjì ọ̀nà nínú yẹ̀húdí àti nàṣọ́rọ̀ àwọn nàṣọ́rọ̀ tó wá fíẹ̀ ju àwọn yẹ̀húdí lọ ike àgbàjámọ̀ pé ẹ mọ̀ ní fáwọn tí ó mọ̀ bá ní ṣọ̀tájú ohun làwọn tí wọ́n pera wọn ní yẹ̀wò so àwọn yìí ìkórìíra tán ní fáwọn mùsùlùmí kò lágbára púpọ̀ àmá ọ̀nà sọ́ra fi ẹ̀ pẹ́pẹ́ ẹgbẹ́ tọ́rọ̀ bá wá délẹ̀ èyí tó lànà bí máa ń fẹ́ fìtí ó máa ń fẹ́ jọmọ́ tí wọ́n ìyẹn gbà tá bá ní ọ́ṣọ́mọ́ ní o وإلا الأصل لبيت من تشبه بقوم هو منهم أن بأي اللي تقوت يا أمنا أنا بدي أصنع من الحديث قل لا تتبعون سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جثر ضب لدخلته قال اليهود والنصارى قال فمن قال فمن alábìnrin ẹ̀sùn wà yìí lẹ́tẹ̀tẹ̀bí ọjọ́ tẹ́lẹ̀ mọ̀tánà gọ́ọ̀nàgún ẹ padà mọ́ tẹ̀lé lánà àwọn àtẹ́tẹ̀síwájú ṣíbùrán bí ṣòdù ẹ máa tẹ̀lé wọn ní ṣe tẹ̀lé báyìí wà bí rá àndì rá ẹ máa tẹ̀lé wọn níbi bí ìgbà sí nǹkan ìkan tó gbé jẹba ìwọ̀n ẹgbẹ́ sí i arábìnrin hajjá lọ dákọlù jùmùrà tó bí kódà tán bá wọnú ìwò agbílí sí ládàkọlù ṣòwò ẹ̀yìn náà قالوا اليهود والنصارى لا وجود النصارى قال فمن من لا هو àwọn yíò náà lè máa kọ́sọ̀ tó yẹ́ pé ìpìlẹ̀ ní pé ìsìláàmù ààrẹ máa fi kọ́ ti ẹlẹ́sìn kankan láti ní adíṣe bí mùsùlùmí làmọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ máa dé bí bàbá ẹ̀kọ́ adíṣe bí ìsìláàmù làmọ́ rí ìsìláàmù ní ṣe bí bàbá ẹ̀kọ́ kan ẹ̀wé ìdáhùn gbá wọn ní adíṣebí ọ̀yọ́ àwọn ọ̀yọ́ tó ti ń ṣe bí àwọn ẹran ìbò ní àárọ̀ ìwọ́n ti ń fi táì àbọ̀ràn bá ti táì so ẹjọ́ lọ́rọ̀ ń gẹ́gẹ́ ìsìláàmù ni so adíṣebí ìsìláàmù láàmọ́rí ìsìláàmù gbọ́dọ̀ sí bí tàbẹ̀ ìbọ̀ tọ́rọ̀ bá wá délẹ̀ tó bá di pé á ah, ìbò láti ẹ̀wà tẹ́ fì sí ẹgbẹ́lọ gbogbo omi tó bá ti wà ní àmì ìwà tó fi fún ọgbọ́ àgbó kìí ìlú alábá ẹ̀lú tàà lè mọ́ kọ́ sí àwọn èèyàn yóò mọ̀ já wọn nàṣọ irọ́ à ń sọ ilé ìbí áṣìlì àtẹ̀ṣẹ̀ ní kí ilẹ̀ ẹjọ́ tó fi lè máa ìyẹn ni Abdullahi ibn Zayd wá narí ìdìbò wa pé lámà amara Rasulullah sallallahu alayhi wa sallam bin-naqus yu'mal li yudraba bihi lin-nas li jam'i as-salat ó nígbà tá náà nípadà wá pàṣẹ pé sọ ó yá kẹ máa mú àwọn orí ìtẹ náà lù yìí o ká lè máa fi kó àwọn èèyàn jọ pé àsìkò ti gbé àsìkò ti tó abúláìdì débi wa ni tọ́ọ̀pà bí wà á nà nà ìmọ̀nà ọ̀dọ̀ olóyìnbá àmìlò náà kó sáré ìyẹnì ó ní bèbí sùn lẹ́gbẹ̀ẹ́ lọ báyìí ẹni wá gbé agogo dání agogo lè fi jẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní fọ̀kúrù olóòtú ohun òun wá ń sọ fún ẹni náà ike ìyá Abdullah ìrẹ́rú ọlọ́yìn agogo ń tiẹ̀ kọ́ọ̀lù ó lẹ́ni òun lójú oòrùn nsogbu sọ fún un pé wọ́n máa tẹ́sìnà òun yìí kí ni wọ́n náà fẹ́ fa gbogbo ti tí mò ń ta agogo fàkúntù abdullahi bin zayi ibi na abdurrabbe olùwà ń dá ló pé nájùrù bí i ilẹ̀ sọ́lá nígbà wà fẹ́ máa ti ní pé a fẹ́ máa fi agogo wípé rún kọ́ ọlọ́kùnrin bá dáhùn lóhùn afàlá àdúgbòkà alàmà àwọn ọkọ̀ irun nígbà ìdá ah, ṣọ́ọ̀tì ní jẹ́ tọ́ka rẹ̀ tí tó ṣe pé ó lóore jù ìtọ̀ ń wà lọ ó lóore já gbogbo tẹ́ẹ̀fẹ́ náà fi pé ráyé mò ń lọ onífàkúrùtù láhùn ìbáyà ọlọ́kùnrin yìí bá dáhùn fàkọ́lá tẹkùrù tó ní ọgbà sọ báyìí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ó pè Allahu akbar lẹ́mẹ̀lú ẹ̀mẹ̀rin ashhadu an la ilaha illa Allah ashhadu ilaha illa Allah ẹ̀mẹ̀lú أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله ولمنه أه حي على الصلاة حي على الصلاة ولمنه حي على الفلاح حي على الفلاح ولمنه Allahu akbar Allahu akbar ẹ̀mìnú la ilaha illa Allah ó ti kọ́ ìgbó parí ẹ̀ ó ní súnmọ̀ sá àkọrọ ánì lọ́yìnrọ̀ báyìí ó ní bó ṣe yíò tán ọlọ́kùnrin ايتي موي ينونو وتقول اذا اقمت الصلاه انت بعد واحد تو واجب بينو دو ان جاما سوري الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة ملو ملو قد قامت الصلاة ملو الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله ملو ẹyọ nígbàtà pẹ̀lú لا إله إلا الله mélòó ẹyọ أيوة. so la ilaha illallah ẹyọ kan níbi ìlú pípé ẹyọ kan ti níbi ìkọ ọmọ àwọn àbájú sọ̀dí wọ́n jẹ́ pé la ilaha illallah kẹ́lọ́ fi tàwọn èyí ayé ẹ̀kọ́ ni wọ́n ní sọ ibi júwe pé àní ọ̀kan ṣoṣo ọlọ́run ní ilẹ̀ ọ̀rẹ́ tuntun ẹyọ kan ni lòun náà ṣe ń jẹ́ ẹyọ Abd Rabbih ó ní balamma asbáṣù ó ní ìtàlẹ̀ wa mọ́ àtẹ́yìtò rọ̀súnà wá ìsọ̀lọ̀láàmù àríwọ̀sẹ̀lẹ̀ ó ní mo wá wá sọ́dọ̀ ànábì fa àkùbárùtù rúbì mẹ́rọ̀ àì ó ní tí mo rí lójú àláwọ̀ ó ní bá sọ̀rọ̀ nípa ànábì oníbà nẹ́bí ti jọ lóhun sọ ìrúgbé tóhun sọ ti ìkọ́mọ̀ tóhun sọ méjì mú ó láàpàá ó láàrínẹ́bí wá ní iná ha láàrú ìyà àkí insha Allah ó láàrínẹ́bí àmúláìbìnrin alátọ́ ah, láì aláàrin ní pẹ̀lú òkú ọlọ́run fàkún máa abilal ìjọwà kù ní ìpínlẹ̀ nẹ́bí láti ojú wọn ló wà ní òtù fa alẹ́kẹ̀ alẹ́ yìí máa rọ̀ àìsà ìjọ wá lójú àláhùn ìwọ máa pè é sóhun létí fàlìyò ásílì yìí owó wà máa pè é sókè òun lòun máa nágun rẹ̀ fa iná wú á ń dá torí tá a bá gbẹ̀yìn méjèèjì rẹ̀ bìláàdì lówó òkè ó lówó dúdú ju ìwọ ìlànà eléyìí jẹ òlówó èyí ti kalẹ̀ òní jẹ́ ìlànà ọlọ́mọdé apadà parúkọ rẹ̀ ìwọ́n náà yà lọ rí wá mọ́ dínlówó kíkọ́ ní mọ́bílì ní ó abdullahi bin zeri bin abdi rabbi olóhùn wa lọ rèé dúró tẹgbẹ bí láti lóòótọ́ fàjà àrùtù olùkíyì alẹ́ olóhùn wa ń pè irun ní sí létí wàyù abdínú ní yìí ó ní ó wá ń pè irun ní sókè ṣùgbọ́n ìyẹn lókè يقول أشهد الله إله أكبر الله وأعوذ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله أكبر Abdullah ibn Zayd ibn Zayd ibn Abdurrabbi omi pàṣẹ ni àzàníkà Umaru ibn al-Khattabi wa huwa bi baytihi inú ilé ni Umaru wà ní Umaru ti ń gbọ́ ohun Bìláàlì tó ń pè ohun irun ní wọ́n ń gbọ́ ohun fàkọ́rọ̀ jàyẹ̀ ni Umaru bá ń gbọ́ níbi tí ń tọ́jú pọ̀dé àlìkíńbà rẹ̀ tó yóò wọ́pọ̀ rí ni ويقول أبي بتوابل هنا واسفه والذي بعثك بالحق يا رسول الله يا نبي مقبولة فلواني صدبية بذلك الوضو سوري كنتم كلي لقد رأيت مثل ما رأى إيوان النبي عبد الله بن زيد الله كان سيوتي من ضيي من الله èmi náà rí wẹ́ irú ohun yìí wọ́n irú gbọ́nà yìí wọ́n fẹ́ tẹ́mi náà létí ní ojú oorun فقال رسول الله صلى الله عليه وسلم جاء تعليق على النبي يبقى النبي صلى الله عليه وسلم لله الحمد لله الحمد أدفني ọ̀dọ̀ lọ́wọ́ bí mo pípé ti bẹ̀rẹ̀ rí bí kí ní ti bẹ̀rẹ̀ rí ìwò pípé àwọn ń pẹ̀lú láyé lẹ́yìn àbá àmọ́ ìṣòro jẹmọ́ à ń pẹ̀lú láyé gbogbo wọ́tọ̀ bá wá ń pè ó mọ́sálásí rẹ̀ tọ́ wá láwọn àdìsí ànábì kìíní kan sí kìíní kan kò sí dáadáa tọ́ ìrún pípẹ́ fún wánú àlùkùránù láti ní gbogbo àwọn tẹ́rí tán máa ń pariwo ẹ̀fà dí ìpínlẹ̀ kòrálì ìpínlẹ̀ kan ọ̀tá ìsìlámù wọn ara tí a yọ kúrò nípa nítorí kòrálì nìkan tó bá ti kùránì sáńjírí sí ara ń nínú tó bá sì ní ìdánù ní sọ láti ní ìjúmọ́ à nígbà wọn bá ti pè irun níjọ jímọ̀ sọ́bọ̀ láti pè ìbá aláwọ̀ ẹ̀rọ ní ìtàbẹ̀ jíjẹ́ káàkiri tánà wọn parí pé afọ́lá tó já ní ayẹ́bọ̀ ẹ̀yìn náà tó láti dìbèrò ó ní tó láti sọ pé ìdánù òdíyá ní sọ́lá àmọ́ ọba ilé bẹ́ẹ̀ lórí kọ máa pariwo afọ́lá tó ní afọ́lá tó ní afọ́lá tó الصلاة جامعة قال هو دي بودي انت الوالي لاني اه هو عم دمور ما ولا دي ما دي ó kẹ̀jẹ́ báyé pẹ̀lú dáyé ìdí náà àyùmọ̀sán ló kù ní ìta ní ìsìn irọ́ ló sì kù ní ìta. ẹgbẹ́ bẹ́ẹ̀ bá dẹ́ tó bá ní báwo bí mo ti bẹ̀rẹ̀ yìí ṣe wá sí láàrin yìí a tó wá pọ̀ kìíní kan àti gbogbo sọ́ọ̀tì irun pípé wa lẹ́yìn pé kò wá látọ̀ láti wá lùkúrá ní sòṣé àti kò tún wá látọ̀dọ̀ ànábì náà sòṣé níbo ló ti wá àtọ̀dọ̀ àwọn sàhábà ó wá lọ́dọ̀ ọmọ tẹ́lá nẹ́bí wá ń kọ̀ fáàmù tí tàbí ńlá ní ojú àlá tàbí òun náà tó wá fẹ́ mú nǹkan wá kìí tó wá tójú ayé náà ti kọ lójú kínú àwọn tàbí ìlú ọlọ́run ti pè wọ́n dá sọ́rọ̀ mọ́lọ́run ò bá pè wọ́n dá sọ́rọ̀ yẹn dákun èwo ni káàkiri láti ń zéèdì ọmọ lálàá èyí ṣe bá nẹ́bí ìdá abẹ̀ṣẹ̀rọ̀ ọmọ lálàá mọ́ ara rẹ̀ ṣe bó lágbíràn ẹ̀rọ̀dá náà ibá láàlá lè mọ́ ààrẹ ó ti dé bá tó sọ bá wù yẹn ó dọ̀rọ̀ àbí ó dọ̀rọ̀ ó dẹ̀sìn àbí ó dẹ̀sìn amọ́nà ń fẹ́ kẹ́ mọ̀ sí àwọn ẹni yìí òfin wọn ní recognition àwọn ẹni yìí wọ́n ṣe tádànù aláyìí ọ̀dọ̀ wọn láti gbà ó yà ìyẹn la lálàtọ́ yá sọ bíláàlù wọn ni wọ́n mọ̀ pé ìdí bíláàlù ní padà bí apẹ̀rún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìgbàtí ní Màdínà ń sì ní Abdullahi àti Abdullahi ló kúmí Bàtú, àwọn méjì náà ni wájú bá sọ̀rọ̀ mẹ́rin lórí sọ̀rọ̀ náà àmì. Bìláàlù ti kèrò fáátà náà lè jáde láyé tó wá sí ẹ̀rẹ́ ìpà náà sọ̀rọ̀ láwọn àmì. Kí la fẹ́ mú ní àárín òní ọmọ jáde ń bẹ̀ pé ẹni ọlá làwọn sọ̀hábá ẹni ọlá sí ni wọ́n náà àwọn sọ̀hábà ní mùsùlùmù wọn èyí tẹ́lẹ̀ tá a sọ pé ẹgbẹ́ lórí sọ̀rọ̀ ẹni tá a gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ní kò wù ẹ̀fẹ́ tàbí ta ló lọ́la yìí ti lápò kọ̀ rẹ̀ Abdullahi ibi ń dé ibi na abdulrọ́sì kódà bá tí mi ẹlòmí lè mọ́ gbogbo rẹ̀ orí àwọn àgbà wa àtàwọn ọlọ́mọ tí àwọn aláwọ̀ mọ́ rẹ̀ látàkì oníyàtì àmọ́ ẹlọ́gbọ̀rọ̀ àgbọ́wà sí ọjọ́ èyí wà ìlẹ́ ní àbúlá ìlú bẹ́ẹ̀ ó yà lómi nǹkan àwọn àtàǹdọ́ lọ́mọ tó wọ́n bá rí lọ́lọ́mí ò tún sọ nǹkan mí tó mọ̀ mọ́ àbúlá ìlú bẹ́ẹ̀ ló lè mọ́ ní nǹkan mí lọ́tí bá ti lọ rí kàtà rẹ̀ níbi dáàbẹ̀ rò pé mú fẹ́ pamọ́dé lọ́dọ̀ àwọn general people àmọ́ àbúbákì bí sáà hàn jùlọ ó mọ̀rún hàn jùlọ ó mọ̀rún wá kọ́ ló kọ́kọ́ wá jíṣẹ́ kálọ́kọ́ wá jíṣẹ́ àlá èyí ò ń já sí pé gbogbo àwọn sọ̀hábà ẹni ó jẹ́ ni tó gbajúmọ̀ nù wọn àbí tí ò gbajúmọ̀ nù wọn ẹ̀dàkùn ẹjá mọ́ yí wọn wọn o ọ̀gá wa anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó mọ́ yí wọn fún wọn o Al-Qur'ani fi yí wọn nílẹ̀ kò sì bí òfin fi ti wá bẹ̀rẹ̀ rí ní àlàáhàlù mádání ìgbó wá bẹ̀rẹ̀ báyìí àwa padà sínú kíra wa ní sùn Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in olúwa ní umira bilalun an yashfa'a al-adhan wa yunfiru al ó ní bìláàlù tá a pè ní apẹ̀wọ̀n ànábì yìí umira wọn wá pa á láṣẹ àbí mọ̀júwúlù kan ta ló pa láti àwọn àgbà ni èyí wọ̀n ní ìjà ńlára wa lóògùn kò sí ní ìjà ńlára wa láàmú lásìkò ànábì ẹnìkan ò tó láti máa pàṣẹ ẹ̀sìn fáwọn èèyàn àfi ta ni àfàlẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ànábì nìkan náà ló lè pàṣẹ ànábì nìkan náà sì ni èyí òun ni gbogbo wa tẹ̀lé èyí tó bá ti sọ náà làwọn tàbí àdínẹ́bí o làwọn náà mọ́dé gínú o làwọn náà mọ́dé gínú so bẹ́ni wá ní fún mírọ̀ bí lálọ́ ajápẹ́sùmọ́ rẹ̀ lé pé a mọ̀rọ̀ Rasulullahi sallallahu alaihi wa sallam bilalan an yashfa'a al-adhan wa yutira al-iqama ó pàṣẹ fún Bilal pé tó ọba ti fẹ́ pè ìrún máa ṣe ní ṣàpọ̀ ṣàpọ̀ ní pé ẹ̀mẹ́jì méjì lọ́mà pé gbogbo gbóló àyàfi alìkẹ́lìmọ̀tò ní ṣàpapá kẹ́lìmọ̀tò tọ́ṣí wáyé la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة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 adájúwa ni wà yóò ti rọ ìkọ̀ ọ̀dọ̀ àbí àná ti túnmọ̀ àlẹ́ wọn láàrín ìwà pa ó bí láì láṣẹ pé tó bá wá ti wá débi ìkọ́ mọ̀ gbogbo ẹ̀ wá di ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan àyàfi aláwọ̀ akọ̀ níbi àdíjì Abdullahi ibn Zayd ibn Abdullahi ibn Zayd ibn Abdullahi ta kíńdà tí wọ́n ń kọ ní ìkọ́mọ̀ ẹgbẹ́ ìlú kọ̀ ìkọ́mọ̀ jù mẹ́ ẹgbẹ́ mọ́ ní alóòtì ẹgbà náà ẹgbẹ́ ìlọ́pẹ́ ẹgbẹ́ ìdínà pẹ̀lú lídà torí ẹ̀ lóbi wá jẹ́ sí pé ìkọ́mọ̀ wa tábà máa ṣe owó máa jẹ́ ẹ̀yọkọ̀ọ̀kan Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu anna Muhammadan rasulullah hayya ala as-salah hayya ala al-falah qad qamatis salatu qad qamatis salah kọ̀dì kọ́ọ̀mọ́ ti sọ́lá tún kọ́dì kọ́ọ̀mọ́ ti sọ́lá ẹgbẹ̀ló Allahu akbar Allahu akbar la ilaha illa Allah bá ti fi kọ́ mọ́ ìlọ lórí àdísì yìí àwọn àlàyé wa pọ̀ tá gbọdọ̀ gbọ́ ilẹ̀ ó ní pé ọ̀rọ̀ wà yóò dírọ̀ ìkọ́mọ̀ الإمام مالك ابن أنس رحمه الله إمام دار الهجرة إمام مالك يوتوا بيتي إمام مالك يوتوا جنرال لايزيه دي قد قامت صلاة nígbà tí ilé bá bẹ́ẹ̀ ṣe ìkọ́mọ̀ ní tí mọ́mù mọ́lì sí gbọ́yé tí wà mọ́jọ́ Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah wa ashhadu anna Muhammadan rasulullah hayya ala salati hayya ala al-falah qad qamatis salah Allahu akbar ẹyọ kan tẹ́ntí ànábì wínú meanwhile alimam malik alayhi rahmatullah alamọ́ta àbáwá kẹwọn ẹwọ̀n ìtawà mọ́ ń sọ̀rọ̀ kò sí ní ìwọ̀nbá àti já àgbà bá tó laysa min sharti al-'alimi alla yukhti kìí ṣe ní kọ̀díṣàn tàbí máa bá àti yẹjú ní káàrí kó mọ́ sáàtìtì kó lè sáàtìtì tó bá kọ̀rọ̀ tí ń sáàtìtì káwọ́kọ́ wà dìde ṣé lóòótọ́ ló ṣàdìde tàbátí wá pọ̀ fáàmù ó ṣàdìde yìí lóòótọ́ kápọ̀ ọ̀rẹ́ yẹn láti yẹn kó bá lọ. a gbọ́dọ̀ wá wọn tó ní ìmọ̀ ẹ̀dá bì kan ọ̀rọ̀ tànàbí oníkínú ó ní ẹ̀tẹ̀lé wà látàwà ń bá yílẹ̀ bá tí wà nínú ní kí àwọn àfá àwàsọ́dẹ̀ ọ̀rọ̀ àwọn àfá ó wá dàbí ìgbà ń bọ àwọn àfá àwọn àfáà ni ó wà ní ìjé wà sọ ṣe wà wá sọ bẹ́ẹ̀ aláàmẹ́bí ṣe ní wà àdáwò ni àdáwò ni sì wọlé ní ìbàdàn ọlọ́mọta bá lè jáde àmọ́ ìta àdáwò ni pé ẹ̀rọ àwọn àdáwò ọlọ́run tí wọ́n ti lọ náà níjọ ọlọ́run ọba ti rán wọn jẹ làwọn àlùmọ̀ tá à ń rán wọn sí ẹ̀sìn ìyá ọ̀run sáńtà fìtì báyìí àwọn àdáwò ọlọ́run ọgbọ́n mọ̀ sí ayé ní àwọn èèyàn tá wọn tí ó mọ̀ pariwo hákàdá wà jẹ́ nà àlẹ́ yìí àbá àná أَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا ọ̀lá yà ń tẹ̀lé ṣe kọ́lọ́mọ́ta fún wa ní àgbọ́yọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ́ta àjẹkọ́rọ̀ ọlọ́mọ́ta àjẹkọ́ yí wa tó mú là ń lọ ní pé ìmáàmù Málíkì tó wá tú ìkọ́mọ̀ báyìí ní sẹ́kì ìmáàmù Málíkì ṣe o gbogbo àwọn àlùfáà tó sì wà pẹ̀lú wọn ọjà Abdullahi ibn Zayd rí lójú àlá tó wá wí fàdínábì fàdínábì sì rẹkọmẹ́ndì ẹ̀ tó ti gbà wọlé tí ó máa ń gbọ́ ńgbà tí ìlànà kò sóhun náà ń sáré wọ́ kàjàkàjà tó wá jẹ́ yẹ bí wọ́n náà ló ti gbọ́nu anábìsọ ìgbé lè lá ilẹ̀ hamdu ikọ́ náà jọ náà pé gbogbo wọn náà tó bá máa ṣe náà olùbíṣẹ́kì náà àmọ́ ilé òkú ọlọ́run gbàdúrà wà nílẹ̀ yorùbá yìí mọ́tìlí má lè kí àlàmọ́ tó kíní wọn ò ilé ẹ̀dágbára ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ilé láwọn èèyàn kọ̀ọ̀kan ní wọ́n bá lọ́ọ́ ṣe kọ̀dọ̀kọ́ mọ́tì sọ̀ láti wọ́n á ń ṣe èèyàn ìlànà mọ́tì kí ni o mọ́tì kí o sì fi fẹ́ wí kí o ṣe òbíbẹ́ ẹnu wí ọ̀rọ̀ ánàtì ní málìkì onímálìkì sì gbọ́ nígbà málìkì tó gbọ́ pé omírọ́bì lálọ́ ní ayé ṣùfà àdánà wà yóò fírọ́ àlìkámọ̀ kíké kó máa pé àbánù lẹ́ẹ̀mejì so èyí tá a ti gbọ́ látọ̀dọ̀ abdullahi ṣe yìí tó gbé gbàgbọ́ ọ̀rọ̀ ó ti já mọ̀ pé ọ̀rọ̀ mọ́rin tí ó àní àní gbogbo tì í èyí ò tọ́jú mọ́sálà lápapọ̀ lápapọ̀ mú bẹ́ẹ̀ mọ́sálà wẹ́ lẹ́ẹ̀kejì o lè gbé gbàgbà tí wá gbàgbọ́ yìí mo pípé ìbàjẹ́ àti ìkọ́nà ó wá kó pé àti mo pípé àti ìkọ́nà ní ti ṣe kí la ìdájọ́ wọn. ṣé dandan ni ká pè wọ́n ní ká sì sì ká mọ́ àbí bá a bá fẹ́ kírun bá tá a fèrún tá a sì ká mọ́ ta ni délé bẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ wa kọ́ nǹkan lọ́la wà àwọn yìí ní èyí ká pè wọ́n ní ilẹ̀ sọ́nà lè lo àkàdà ìlọ́dọ̀ táwọn ó kàn jẹ́ súnà tá kàn bá pé bá àbá ti pẹ̀rún kò sí láìpí àwọn afá mi wá ní akọ̀rọ̀ yóò dáadáa bí ọ̀rọ̀ ìrún pípé fárbóòlù ọ̀ràn yẹn yóò àmọ́ sọ pé fárbóòlù kìfà ìlú fárbóòlù àìlẹ̀ kìfà yà ìjọ́ ọ̀ràn rẹ̀ níjọ́ táwọn kan bá ti pè é ó lè mọ̀ fún àdájọ́ lórí gbogbo àwọn tó kùnà ara àwọn tó tó máa ń lọ àwọn àfa wọ́n sì mọ́ ọ̀rọ̀ kan wá wọ́n ní ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam pé ìlú kan táwọn ànábì bá fẹ́ polongo ìsìláàmù ètí wọ́n ti wá mọ̀ pé àwọn ilé yìí tí wọ́n ti gbà bí wọ́n gbà tó láti bá wọn fà ìtàdínlọ́lẹ̀ máa ń tẹ́ta àwọn tàbí sọ ní pé ẹkọ́kọ́ lúgbọ́ sí ibodè ìlú náà ẹbá wá lúgbọ́ mẹ́ ẹmọ wá retí lásìkò òun pé wọ́n pè òun ní àmì òun ní pèlè bàbá ilé ti pè òun bẹ́ẹ̀ ìlú ìsìlámù ní bàbá bá ti wá pè òun so àbá tó bá rí jẹ́ pé ìlú pípé kì í wá sọ ẹgbẹ́ ọ̀nà ìyàn ìfà ìlú pa gbọ́dọ̀ mọ́ pé ní àà ó yẹ kó yẹ pé náà bá pẹ̀lú kò yẹ káàkiri ní kọ́mílẹ̀ pẹ̀lú ẹ̀bùn kọ́nà pátá àwọn alákọ̀ọ́yọ́ lọ́yọ́ kì yóò jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì Malik ibn al-Huwairi alẹ́tẹ̀lẹ́ lẹ́nu kọ́jà àti Muslim ó sọ ti wá bá nàbí sallallahu alaihi wasallam ìtànà ní àrọ̀lọ̀wọ̀ bí ọrụ láì abámúlà abẹ́lú ó ya nígbà tá nẹ́bí ó wá báwọn sọ̀rọ̀ ńgbà táwọn wá wa ànẹ́bí tán wá bíi ànẹ́bí táwọn sà wá gba islam tó ráwọn ìyá máa wá bá ànẹ́bí bá wọn gbogbo tó bá lè sáré kó àwọn tọ́ ó nígbà àwọn wọn lọ lànàgbà tó wọ́n pé ébì ó ìlà àhàlíkún tọ́ báyìí nìsín ẹ máa padà lọ lé ní o ó sọ ẹ̀fà ọmọ ní ebí ìbìnrin ìwé ẹ máa padà lọ bú pàṣẹ dáadáa fún wọn wàtàlù kàmàrà àìtùmù ní òsọ́lù ẹ̀yìn náà láti lọ́jọ́ díẹ̀ lọ́dọ̀ mi tọ ẹ máa kírun nínú ìlú yíò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé ìyìn ṣe ń bẹ̀ wáyà yìí anábíwá ní ìyà ń lọ́lọ́ fa ìdá àbọ̀rọ̀ fi sọ́lá ó ní kásìkò òun bá ti wá tó báyìí kẹ́lì kan nínú yóò dìde kó pè ó wà nìyẹn ó mọ̀ kó ń àkàbàrò ẹni ó bá dàgbà nínú yín ó lè kíni kò lè yìí ó já sí gbogbo wọn wọ́n já ẹni tó mọ̀ ọ́ lẹ́ni ó dàgbà ó sì padà máa lè torí ìyíta ìgbé wa nípìnlẹ̀ nípẹ́ ni tí ó máa lè yí àwọn èèyàn òun lẹ́nu tó bá má lè kúrá nìyí kọ̀tọ́ bá ti wá rí bákan náà ní alùkùránì tàbí ọmọ súnnà jù tọ́ bá rí bákan náà àbábí mọ́lú àdíjì nínú tàà fún mọ́ ń kọ̀ sí ìlànà ní gbogbo ìjọ ọmọ kùránì gbogbo ìjọ ọmọ àdíjì tàwa ló dàgbà nù èyí lágbà wà pé àtàwọn tó bá dàgbà nù wà náà àti wọ́n pọ̀lẹ́ pọ̀ Islam láti mọ̀ pé a máa ń fún àwọn àgbàlagbà a máa ń fún wọn ní ọwọ́ kí ni ọwọ́ àgbà ìṣẹ̀lẹ̀ kan ti tẹ́lẹ̀ wọ́n pa òkú mọ̀lẹ́bí kan àṣẹ ìbìṣẹ́ ìbìkánù àwọn tó wá lòkú wá bẹ́wàá wá rújọ́ lọ́dọ̀ àdáyé pé àwọn fẹ́ gbájú àgbègbè ẹ̀yọ́ pa òkú àwọn àwọn tó wá wá níwà fámílì ọmọdé kan wá ń bẹ àgbàlagbà kan bẹ jẹ́ mo ti fẹ́ máa rojọ́ báyìí aláàdánilwà jà lóòkú a kàbír kàbír kàbír kàbír àbàdìmọ̀ kàbír kàbír lè fi àá ọ̀bá tí fọ̀rọ̀ ní ilẹ̀ fàgbàlagbà orújọ́ mú mi kàbír kàbír fọ̀rọ̀ ẹni ó dàgbà gbìyànjú lọ ẹni ó ṣe kí ni ẹni ó lè rí máma àmọ́ ẹkú bá ẹkọ́ ọmọdé ló wá nímọ̀ dàgbàlagbà lọ́kọ́ tàbí ó kù tí ó bọ́ bẹ́ẹ̀ ọmọdé òun ló kù tí ó máa wà nípò àgbà àwọn àgbà táwọn yìí olàgbà tó náà bẹ̀rù ọlọ́run àgbà tó lè gbé ní tó bẹ̀rù ọlọ́run àgbà tí ń bá ti ń dàjẹ́ ọlọ́run àìmọ́ wo pé yẹn jágbà mọ́ ilé yẹn bá ti ń da sọ́rù àwọn ọ̀gbìn à sábàdé àwọn òwò pé agbáragbá ní agbáragbá ní kú sí ìdààmú nǹkọ́ ẹ lọ wo gbogbo àwọn táà nẹ́bí ní problem pẹ̀lú àwọn ọkùnrin sí àwọn bí àbúrò bàbá rẹ̀ mọ̀lẹ́bí gbogbo bí wọ́n ti jẹ́ sílùú tẹ̀gbé àwọn yìí ti kó lọ́jọ́ àrí àgbàlagbà wọ́n ti kó lọ́jọ́ àrí ẹ̀gbọ́n àwọn tó ti wà nípò bàbá àmọ́ ìta ń wí ni àgbà tó jẹ́ pé kò ní ipa gbà tí ń da ìsìláàmù ní gbọ́dọ̀ fún lọ́wọ́ ẹ ti gbọ́dọ̀ máa fún ní kíni ẹ gbọ́dọ̀ máa fún lápọ̀lé rẹ̀ àgbà náà òun náà jèrè òun náà gbọ́dọ̀ tó máa kó àwọn ọmọdé mara àmọ́nà ìwà yìí ákàtí lámọ́ tó nílò gan ilẹ̀ ìbá lọ ti máa gbọ́ òwe pé kò sí ń tá a máa ń fàgbàlagbà sí kí lọ́la gbọ́n sí àrímọ́ mọ́ fàgbàrí mọ́lílé rẹ̀ anábìnrin ìsọ̀mìnà kò sí lára wa ọmọdé tí ò bá máa tàgbàlagbà dáadáa àtàgbàlagbà náà tí ò bá máa kó ọmọdé mara so méjì ní ẹ̀yìn Islam wa kẹ́sùn báwọn ìbátan sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ló ti

àtìrí kí ń báyìí àkí ìrẹ́ ó fún ká mú ọgbà àbáàrùn pé ní láàtún kéré púpọ̀ náà gbájúwá náwọ́ sí ọwọ́ òun wà lè wọ inú kéré ọmọdún mẹ́rin ah, ah, àwọn Yorùbá lè

ó ti bí gíní ò bá wí ó bí adìẹ torí ní tó ọsọ mọ́rùn oúnjẹ àwọn adìẹ ni àwọn adìẹ wá jòkó kalẹ̀ ìwọ́n wá mú àgbàdo ọwá tó sínú gíní ọwá sọ mọ́rùn wá jòkó kalẹ̀ àwọn adìẹ àwọn adìẹ ó mọ̀ pò mọ́ nígbà ọkọ̀ bá ni ìwọ́ kọ́ lágbà àwọn adìẹ ò rẹ̀spẹ̀kì wọ́n wa ó ní gíní onímọ̀lọ́rùn rẹ̀ èèmọ̀ bí ọdún mẹ́fà lọ́dún mélòó kan bí á mẹ́rin ní ìyá yìí

oúnjẹ ni bọ́mọ́ tí ń búk báyìí àwọn adìẹ bá ń tẹ̀lé lẹ́yìn àwọn bàbá àwọn adìẹ bá ń tẹ̀lé báyìí ló bá sáré báwọn adìẹ ti lè lò ó bá ra káàkiri ah, àbá àlọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ní sókó ah, ah, àwọn adìẹ láńlé àwọn náà kọ́kọ́kọ́kọ́ àwọn adìẹ bá dàrú kọ́kọ́kọ́ òun náà sókó yáyá àwọn adìẹ kọ́kọ́kọ́kọ́ tó fi ẹni bà tó yá ó kàn ju àgbàdo ó ti kí nínú ẹ̀rọ ilé àwọn adìẹ bá pa ẹ̀lẹ́yìn ẹ̀ wá lọ bí oúnjẹ oúnjẹ làwọn adìẹ lè oúnjẹ ọlẹ́jẹ ní ọwọ́ rẹ̀ nígbà abẹ́ fún mi pé àmọ́ bàgbà rẹ̀ mọ̀dé jẹ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ bú ni òfẹ́ bá ti ń bàgbà rẹ̀ mọ̀dé jẹ àwọn ọmọdé ní ọmọ ọmọdé rí agbálagbà mi àgbàlagbà ó mọ̀ rí ọmọdé jẹ ọmọdé ní oṣù mọ̀ rí àgbàlagbà fi torí pé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́ àgbàlagbà ló ti wọ́ kèrè àmọ́ ìsìláàmù ó fẹ́ ká fún àwọn àgbà nítorí ọwọ́ akànyàbáwọn tó ń bọ̀ láti lọ ní pé níbi àdúgbò ìgbà tí ó ẹni bá nẹ́bì ní sọ fún àwọn mọ́lìkì ní ṣọ̀wẹ́rí ìṣe ìgbà ìgbà àbọ̀rọ̀ ti sọ̀rá tásìkò òórùn bá ti dó pàlíwò azẹ̀ lákòm àdùkùn kẹ́nì kan yóò pè ọ́ wàlìyà ó mà fún àkùnà ẹni ó bá ti dàgbà nínú yín ó amúrí bí sálábátà ló ní olùsọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní wọ́n sì wá náà wọ́n náà wá sọ́dọ̀ àlẹ́lẹ́ ìṣọ̀lá àṣọlá báwọn yẹn ti máa ń wá nù níjọ níjọ nílùú nílùú nílùú nílùú ó láàrín bí wọ́n sọ fáwọn náà jọra pé sọ́lù sọ̀lá àtàkára ẹ máa sí ìwọ̀n àkókò báyìí fi ṣe wàsọ́lù sọ̀láàdà kẹ́dà fi ṣíyìn kẹ́dà ẹ̀túnmọ̀ sí àkó irun báyìí náà sí àkókò báyìí fàíza ṣàtọ̀rọ̀ ti sọ̀lá kí àkókò òun bá ti wá tó fàlíyọ abdìlákùn àṣàdùkún kẹ́yìn kan ní oyin ó máa pinnu wàlíyẹ ọmọkùn àtàrùkún kùránà ẹni tó bá lókè ìpínlẹ̀ tó bá dàgbà jù ní èyí àyẹ̀ká bí ẹlẹ́ẹ̀kan ìfilẹ̀ níṣẹ́ tó bá mọ kòránì lẹ́yìn kòránì ẹni tó bá mọ súnà jù káwá ní wọ́n jọ màlù kòránì wọ́n jọ mọ súnà ó tún wá fún ta ló dàgbà jù kódà á tún mọ́ ṣe ìbáàrú ó dá ta ló kọ́kọ́ gba ìsìláàmù náà méjèèjì káni wọ̀n bí àwọn méjèèjì ní ìsìláàmù bọ̀tọ́ bá ti jẹ́ àwọn méjèèjì ní ìsìláàmù yóò kọjá àwọn pé ta ló dàgbà ilé ìjámọ̀ pé irun pípé wa ìta àkọlù máa mójútó tọ́ a wà ní ìdájọ́ rẹ̀ wọ́n wá àlàáfẹ́ láwọn ìwádìí díẹ̀ díẹ̀ wọ̀n yí já sí pé irun pípé ọ̀ràn yẹn ní ní gbogbo ìletò kọ̀ọ̀kan ìletò kan ò gbọ́dọ̀ wà kí mọ́sálásí kankan máa pẹ̀lú rẹ̀ tí gbogbo wọn bá ilé gbèrò pípé lẹ́rẹ̀ òun tẹ́lì kọ̀ọ̀kan nu léèyàn kan bá sì ti pè ń rọ yìí ó ti kọ́ba kí ni ó kọ́ba gbogbo wọn nígbà pé sádùgbò kan báyìí kéèyàn kan bá ilé tí mọ́tàlásì kan bá ilé ti pè ń àwọn tó kù èrò pípé ìwó máa jẹ́ súnmọ́sọ́nù màákàdà kò ní jẹ́ fárúdù mọ́ tó bá àwọn ti pè ló fi ọlọ́pàá tàbí ọ̀wá náà wò èyí táwọn ìyá wa ní kí ọ̀kan wá níjọ àrùn ẹ̀sìn dábà ẹ̀ tí wọ́n ti pè mọ́lá ti kò nídìí káwọ́ pè lórí mọ́sálásí wa mọ́ ìwọ̀n ìwọ̀n ìdájọ́ bá wọn èyí kìí ti ní ẹmọ mú níbi àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn àbá àmọ́ sálàyé àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mọ́ mọ́ ń bò láti tẹ́lọ̀ níbo láti tẹ́lọ̀ wọn àmọ́ sọ pé kí nìkan lọ́rọ̀ ẹ̀ kí nìkan ní sún kọ́lọ́mọ́ta kan ní àgbóyé ọ̀rọ̀ tó kádó wá kó ní ọkọ̀ rọ́dọ̀ lọ àmọ̀gbà bí ìlú ṣe ń ṣàkóbá káwọn abílẹ̀ ìparí ẹ̀ kátó mọ́ bọ́ síbi ọ̀rọ̀ àwọn nǹkan mí tuntun máa bá nígbà tí bá ní lórí ìlú ṣàkóbá yíò ti pé agbọ́dọ̀ wá pé wa láti èsì fa ìdá abọ̀rọ̀ ti tí ìrún bá ti tó fàlìlò abdul lakum bó ti rí lákọ̀ọ́kọ́ ló ti rí ní ẹ̀gẹ̀gẹ̀ ìjáde bá sí òwò bá sí ìtò àìmọ́dé kí ni àìmọ́dèrú tọ́ àwádá àmọ́ ilé kí ní gẹ̀ẹ́tù ti ṣẹlẹ̀ tẹ́gbàwọ̀ èèyàn náà àwọn tí lọ bẹ́ẹ̀dà àsìkò oorun tí wọ́n sí agbó àwọn tí láwọn èlòmí ṣe pé àgbọ́yé ẹ̀sìn tí wọ́n wà lórí tiwọn náà àwọn tí wọ́n mọ̀ tó kéé ẹjẹ́ ká mọ́ kírun lásìkò tọ̀ ọ́rẹ́ tí ìrò lásìkò wọn wá kí ń jẹ́ kásìkò ló wọlé kan fún ọ̀tọ̀ látara àwọn consideration kan tí ò lẹ́sẹ̀ ní ẹ̀láì bí tọ́rẹ́ mọ́ consider pé tàbálùkátà yọ pẹ̀lú àmìlàbálùká tó dúó káṣòro wọlé kan kátó pẹ̀lú àwọn jẹmọ́ wa ó lè mọ́ tẹ̀wọ̀ lọ́wọ́ irú ọlọ́tòrí àwọn èèyàn ṣìlẹ̀ ẹgbẹ́sẹ̀ lásìkò oòrùn ẹ̀yìn ló fẹ́ ẹgbẹ́sẹ̀ náà jẹ́kòó náà bọ́ sí àsìkò oòrùn pé àwọn wọlé níbi after 4 ó wá ní ìpínlẹ̀ káàkiri kòrò káyẹ̀ láti fọ́ òkúrọ̀ wọn aláwọ̀ bẹ́ kí o ní tẹ́lá sàpọ̀ fine inú tẹ́ kí bọ́ sí àdìgbò oòrùn ṣùgbọ́n inú tẹ́ pé ń kọ́ kò bọ́ sásìkò oòrùn so tẹ́ bá mọ̀ pé ẹgbẹ́ tẹ̀ lọ fi ọlọ́run ẹ̀tẹ̀ lé sẹ́yẹnyá ó dúkù ló fi sí ní káàfà tẹ́ bá tí wọ́n bí gbogbo ẹja tí wọ́n fi wọn àtòbá mọ́tì wọlé kájà fi àìsí ìjuwọ́ lẹ̀ fófin ọlọ́run kanyanyẹ ni alamọ́ta àtọrọgbó aná lọ́rùn so bá tí kò bí wọn bá tí ìwọlé àyè máa ń pè é tásìkò òun ò bá tí ìtó àyè máa ń pèrún a máa ń pèrún nígbà òun bá tó tó ilé ni أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين آه، أواتي أبادي آه، إبيل واحد لا تفضل Gbogbo àwọn eh, ìbéèrè àwọn kò sí sábà bá gbàlagbà ṣe a ní wọ́n yan ọmọdé gẹ̀rẹ́ tó náà ní bílù lóyìn wọ́n ní àlọ́bì kan àwọn abùn wa lẹ́bùn ẹ̀bùn táwọn abùn wa yìí àwọn abùn gbogbo ni wọ́n bá ti ní abùn gbogbo yìí tó rà àjọ lọ́dún àmọ́ kó máa di ọmọ forty years lẹ́yìn ìwọ ọ̀sùn ju ìjọba twenty four years lọ ọ bùkátà wọ́n sì mú wọn five thousand ìwọ gba one thousand bí ẹ̀kọ́ kí ni níyàwó àti ọmọ àà ìjàmbá nù wọ́n jọ bù wá ní àjọ fi kéwì àjọ kò yé ní torí àjọ ní equal right lórí ẹ̀ ṣùgbọ́n yóò kù wá tó láǹfààní ó bu ẹnìkan ju ẹnìkan lọ mọ̀nàkáyì tó bá wù látọ̀dọ̀ ààrẹ ó lè mọ̀mọ́ pín fún wa fún rẹ̀ kó dẹ̀ one thousand ó dẹ̀ fún eléyìí ten thousand àbógbó eléyìí two thousand ó dẹ̀ fún eléyìí hundred thousand ó sì lọ́lẹ̀ kò sì fún gbọ̀ngàn ó nira torí ló Eh, wo ni ká di àwọn ọmọ ìyá àwọn àwọn ẹgbẹ́ láwọn ti súnà tí yẹ́ lórí èyí gbọ́ súnà yìí ìjòkó kan ló ṣẹlẹ̀ lọ́dún kan àwọn tó wá já wọn àlùfáà àwọn fún wọn ní àga tó nítumọ̀ àwọn general people àwọn afáwọn náà ní àga tí wọn ìgbàdẹ́nì kan ó wà aṣọ ló wá ní à gbogbo ilé gan-an wọ́n fáwọn àbá ní ṣẹ́kí àga káàmì ẹ̀tọ́ nínú àìgbọ́sílẹ̀ yìí náà tàbí owó wá ní ìjọ ìjọba ìjọba ìwà ọkùnrin wárọ̀ fáàmì báàdì ọkọ̀ báàdì nàìjíríà nínú àwọn sàhábà tó wárọ̀ láàrí wà tàbí wọ́n ti lọ nìkan rí ìgbẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sáàbù wọn ìyàwó ẹni náà sì tún ọra pìpì ẹ̀fí jíùzì kan tó tẹ́sí àfáàdì lọ́dún tí ò fáwọn bá fìlà tó mọ̀ jùlọ wọn tìdí nìyẹn tá táwọn èèyàn bá náà nínú ẹ̀kọ́ náà nù tí irú ọ̀rọ̀ báyìí òfin máa dìjà ẹni tó fẹ́ bù wọn ní nǹkan tó náà bá mọ̀ fáwọn èèyàn kan bẹ tó jẹ́ pé wọ́n tó lọ́lá ju àwọn tó kò lọ látọ̀dọ̀ ara tiẹ̀ náà ó ń gẹ́gẹ́ ti ó ti jẹ́ pé léyìí kí nǹkan tiẹ̀ ti gbé pẹ́lú ju eléyìí lọ sí àwọn kò ní jẹ́jọ́ pé lábájá ló pin owó amú ju àwọn tó kò lọ ọ̀dọ̀ mọ́ta fún adé àgbóyọ̀ lọ ọmọ ọmọ àrọ ok ẹni nípa ti bàbá wa náà ẹ̀sìn òun mọ ọkọ òun ọjọ́ ó dẹ̀ mọ ọmọ ọmọ ìlànà ìjọ bẹ̀rọ omi ìrìn òkìtà àwọn ní àgbàlagbà dáàmà tó kò mọ́lé tó ẹjọ́ àgbàlagbà fẹ́ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀kọ́ bẹ̀ tí ò bá nàbọ̀ sọ wọ́n ní mo pàdé àgbà lọ́jà ẹ̀ṣọ́ ọmọ mú ti lo kékeré rẹ̀ àríwò ìlú something like that àbáwá ní àgbàwọn wà máa létò kò mọ̀ kankan sí wà balagba yẹn wà kí o máa ní o máa súnà o máa gbogbo ẹ̀ nígbà lè mọ kí o lẹ́yìn rẹ̀ yẹn ní ìmọ̀ ń wà àmọ́ kò mọ̀ létò ẹ̀yẹ yá ti pé kó o lágbàlagbà káàkiri dárí àfáà mi mọ̀ tó jẹ́ àfáà mi òbí ẹ̀ wà lẹ́sọ́ sí a máa ń yọ àmáńtà a máa ń yọ ìtara àgbẹ̀tẹ̀gbẹ̀kan àdẹ̀gbẹ̀ iṣu sẹ́gbẹ̀kan ṣẹ́rí in tó lè disqualify ìpéyàn máa ṣe mọ̀ fáwọn èèyàn oníkéyàn bá ń ṣẹbọ tí a máa ti ní ìjọmọ́ ti bá ń ṣẹbọ tàbí tó bá ń ṣe bíbí àtẹ́bí tí ó sì ṣe bíbí àtẹ́bí ní ẹ̀gbẹ́ rẹ̀ àbí tí wọ́n fi kí ìmú àtẹ́kí ìmọ̀ jẹ́ ìmọ̀ wa ẹ kò wá níwà náà kábàárẹ̀ lómi ìtò náà jù lọ lóòótọ́ alẹ́gbẹ̀lẹ́nu alẹ́múlò náà amájẹ́ nǹkan yẹn disqualify rẹ̀ láti fi kátó lẹ́gbẹ̀ẹ́ o kálá kò sí kí ni disqualify so àìrún la fẹ́ tí a kì í wà lẹ́yìn rẹ̀ ìbí ìwọ̀n náà rẹ̀ lómi torí pé bẹ́ẹ̀ bá ìmọ̀ ẹ̀mú gà òsì ní kí ìrọ̀ gbàdára tí wọ́n ìwà sí òun ni pé o torí pé ó ní ìlú pẹ̀lú ìmọ̀ ẹnìkan ti bá ìmọ̀ múlá fún àìmọye ọdún àìmọye ọdún ni ó yé ti kírun mọ́tàlá sí ilé ìjọ àti ìlú gba wá pé ó wà ẹ ìmáàmù yẹn ọmọ ìgbìmọ̀ kan kò ní wọ́n dáa lójọ́ rẹ̀ lẹ́rọ ìmọ̀ lọ́pọ̀ ìwọ̀n òun níwà lóòótọ́ ok ìdàbí wà níwà ọlọ́run lẹ́yìn wá ń bá jà ní àbí ìmáàmù tó ní ìyàtọ̀ ọlọ́run ìmọ̀ so ọlọ́mọdé fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ kọ́lọ̀ jẹ́ fún ọlọ́mọdé àti òye ọ̀pọ̀ wa so irú àbájáde òmọlé tó àlètò lẹ́yìn rẹ̀ níta ni mo fi lọ onítàmọ̀ tó kò mọ́ sí ṣáàtì mọ̀ pé kò mọ́ létò níjọ́ tí lè wá bá fẹ́ mọ́ ní àní mọ́ torú ẹ̀ pé wá mọ́ bá wa wá mọ́ bá wa tó lé torí tó tó bá ti tó tó bá ti mọ̀ ń bí àákìrù tó mọ̀ sí ní ẹ̀yìn rẹ̀ ilé tí ó mọ̀ tó à ní pèsè kó wá bá wá wá bá wá tó ní ọlọ́mọdé àwọn alágbọ̀nyé ọlọ́wọ́ ọ̀tọ̀ Lánàá ti lọ́wọ́ rẹ̀, ó bá àgbàlá ìrìnlẹ̀ ìrìnlẹ̀ náà lánàá ọlá tó ń rìn ní ṣé àyẹ̀wò gba aláàbò tó jẹ́ ọ̀gbìn. báà tó máa fi kó àìlè ìkúta òrọ̀rọ̀ yìí náà. wọ́n ní nígbà sọ pé Abdullahi bin Zayd òru lálàá nípa àwọn pípé wọ́n ní sọ ẹ̀rọ káwọn ẹ̀lú bíi fi ẹ̀sìn tí wọ́n mọ̀nà má tó ó sá máa ń bá wọn àdápa irọ́ tọ́ ṣe tó jọ́ tí wọ́n ti ẹ̀pá nìkan láti ìfà sí gan kò tí ẹ̀wúlẹ̀ fílẹ̀mù kójú àlábẹ̀ ó lójú ayé náà tó ti rí ànábì àwọn rọ́nù àwọn àti ìjàmbá rẹ̀ nìkan tó lòun wòlíì tó wà lóun náà lálàá wájú lójú àlá tòun òun ìyákọ̀ ìhòòhò yá ìyákọ̀ ìhòòhò yá tó bá ìlú máa fa one thousand lójoojúmọ́ ṣe nìkan ṣe nìkan ó máa ṣe nìkan a ní ìjẹ́rú ẹ̀ tí wọ́n lè lo ẹ̀rí àtúláì ni ẹ̀bọ̀ tí bá la àtàbíláì fún ìjẹ́ ìlànà ìṣẹ̀lẹ̀ ọ̀hún kìí ṣe pàbíláì fún ìjẹ́ ìlànà lórí agbọ̀n ìpínlẹ̀ òun látán èyí tó padà wá sọ di ẹ̀sìn fún wa òun ní bá ìnáwó ṣe fi nínú tó sì gbà lọ́wọ́ ẹ̀ ká ní wọ́n tó lágbà ọ̀tá ìnáwó ìbá ilé rẹ̀ jẹ́ tiẹ̀ òṣọ́rọ̀ máa pọtífà nẹ́bì ti gbà wọlé gbígbà wọlé tànẹ́bì ló sọ di ọ̀ràn àyànlẹ́wà lórí àmọ́ yíò ní wá ń tọ́ka pé àwọn sàábí ànẹ́bì wọ́n ti kíni wọn lọ́la ṣùgbọ́n lọ́mọdé àwọn alágbọ̀n yóò rọ̀ rẹ̀ gbogbo ẹni tí ń bá ń lálà alábẹ́ nínú ìsìlámù alátìlẹ́ náà bẹ wọ́n bá wá lálà tó wá ní lójú àlá wọn fún òní ìjọsìn kan kí ìjọsìn yẹn bá ilé tí yé pé kò bá nǹkan kan nù tàbí lóbi lọ ṣètàlì lóbi lọ sílé lọ́wọ́ ìṣòro lọ́wọ́ bọ̀kálẹ̀ wá lálà lójú àlá àwọn àtọ́ pé ọ̀sìnà tí ò lélẹ̀ àbí lójú àlá wá lọ pé ogun ẹ̀yìn ẹ̀lọ́síra náà dé àbí lójú àlá àwọn ń sọ fún mi à ọ̀yẹ́ gbàgbé ní lóde ọ̀tọ̀ òye ó sì gbàgbé ọ̀tọ̀ bá lè mọ̀ gbà àwọn eléyìí àlá dáadáa ni torí pé nǹkan ànábì ti mú wá òun ni wọ́n ẹ̀ńkọ́rẹ́jì ẹ̀ létí ní lè lórí ọlọ́mọdé àwọn ọmọ yóò lórí mọ̀ ọlọ́wọ́. wọ́n ń tẹ́lẹ̀ àwọn lọ níbi ìpele kan pé ọkọ̀ pé eh, ọ̀rọ̀ sí ìdòtí láwọn olùkọ́ náà ọ̀gá pé káwọn tó wá lọ ní àtọ̀rọ̀ sí pé káwọn fèèmí ó pa ọ̀rọ̀

àbí tó bá sọ́ra látẹnu àlẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam. so iná àbá ti bá mọ́lọ̀ sọ́ra ẹ̀ láàyè méjèèjì àwa ò gbọ́dọ̀ débi wá orúkọ fún Allah subhanahu wa ta'ala. ọlọ́dọ̀ ti já wọ́n pé wà ní láàyè àtúná olùkọ́ sílá fàlẹ̀ ògùn náà. ó lọ́lọ́ ní àwọn ọkọ̀ tó dáa ó ní ẹ máa fi pèyé ìgbà tó lọ́sí ṣe mọ́ sọ̀rọ̀ fún ọlọ́run tó gbà tó ń ka wọn tó ń ṣe léwọ̀ ni wọ́n ń ka bọ̀ ni wọ́n ń ka bọ̀ ní tí ó kàgbẹ̀ ní pé wà á ń tẹ̀ kúlú àlọ́ lọ́ọ̀yì mẹ́rin àti àlàyé ìjẹ́ ìbá mọ̀ nípa ọlọ́run tó mọ̀ sọ̀rọ̀ so orúkọ tó ọba ti mọ̀ sọ́rọ̀ pèrè mẹ́kù ọlọ́run kọjá ẹni tó kúrúkọ àwọn èèyàn tájọ jí èèyàn látọ̀ èèyàn tó bá fún mi ló kọ sí èdè tèmi ìlọrọ ayé ẹ̀kọ́ ni tẹ́bí náà bá tí ọ ló kọ sí òṣèṣẹ́ òtí wọ́n kọ náà ò bá àti rẹwà tó ọ sọ pé èmi jẹ́

àbí olùwà wọn àhàdò àti náà orúkọ máa ìjá lè rí nǹkan kan ní Al-Qur'ani sọ́lọ́wà tó pé inna Allaha rashidun òkun òfin jẹmọ́ ìyẹ́ báyìí ó yẹ ọ̀rọ̀ ní ìjá àti òmọ̀yé inna sí ní al ìjá lè rí tó jọ bẹ́ẹ̀ àbí ìtàbí kò sí nínú hadith anagba muhammad sallallahu alaihi wa sallam adájúdé káàkiri ọlọ́run ní ọ̀ṣí gẹ́gẹ́ bí ó kọ àti èrí direct evidence inú láti inú al-Qur'an àti láti inú sunna hadith náà bẹ́nu bírímì bí hadith yẹn ka àwọn 99 names of allah ó state àwọn 99 names yẹn nínú hadith yẹn rọ̀ṣí yìí wá ń ọ̀rọ̀ sí ibi ìṣẹ́jú ń bẹ́ẹ̀ àmọ́ wádìí fi jẹ́ ó wa pé àdíṣe ni ò ní àlàáfíà meanwhile ó kọ́ náà si kọjá 99 annabika encourage wọn bí àdífẹ́ ní pé inna lillahi tis'atan ọlọ́run ọba ní àwọn ọkọ̀ 99 kan man ahsaha ẹni bá lè wá bí àwọn ọkọ̀ náà tó mọ̀ wọn tó gbọ́ wọlé tó ha dakhala aljanna ewa aljanna àwọn orúkọ yẹn wá pọ̀ sọ ń jáde pé ọ̀rọ̀ rọ̀ a máa gbà ní iwájú pé ìjà ni mo mú ọlọ́ níbi àwọn nǹkan kan tó náà ń bá fi sọ̀rọ̀ para rẹ̀ kí ti jẹ́ pé ọlọ́run ọba lọ́ba tí máa ń fi ní mọ̀nà àbí ṣé látara pọ́lọ̀ máa ń fi ní mọ̀nà yìí ta lè wá pé ní rọ̀ṣì ó fa káwọn mí inú àwọn àlùfà kódà tí wọ́n kọ sí nàpa al-asmaul husna àwọn mí inú wọn máa fi ar-rashid wọn máa fi so ìdí ló jẹ́ sí ọ̀rọ̀ mi sọ̀rọ̀ táàbù kòkòrò tó ra ti láwọn míì tí wọ́n gbà ó dàbí mọ̀ẹ́lì ó yà bí ẹgbẹ́ yàrá dínú wọn kíra àwọn àlùfóò mọ̀ fàmọ́lá wọn pé ká lè mọ́ ní Abdul Mu'izz àbí dágbọ́dọ̀ mọ́ sọ ní Mu'izz tó rà àríbi bọ́lọ̀ ti pẹ́ ẹgbẹ́ inna Allaha Mu'izzun ó yà bí a máa rí ayé àtọ́sọ fún wa pé kul Allahumma malikal mulki tu'til mulka man tasha وتنزع الملك ممن تشاء وتعز من تشاء تعز أنقذ معز يانو sọjọ́ látara tùízù tààlè wá mú mùízù àwọn àbá àwọn fàndẹ̀dẹ̀ ń hù ìgbọ́lọ́wọ̀ ti pera rẹ̀ ní mùízù ẹmọ́pẹ́ torí pé ókọ ọlọ́ni ẹ̀ẹ̀tọ́ ọlọ́wọ̀ ọba sọ ní ókọ tí wọ́n wà láyé ókọ náà yìí irú bá sì yìí la ṣàlàyé ní òní yìí nípa ọ̀rọ̀ ṣe ó ṣe ọlọ́run àti àlá àtàwọn àwọn ìwé òwà gbọ́yé wọ́n fi aṣọ di àìmọ̀kan tó fi lápadà fa ìmọ̀kan bọ́ nìkan bí parọ́ mọ́ mi níbi tó ní pa irọ́ ìtún múra gẹ́gẹ́gẹ́ jẹ́ ẹni tó fà tó tọ́jú àwọn náà ti wá tàkùsì làkúté èwo ọ̀rọ̀ tí ò yé wọn náà tó ń dá báàbù tàbí wíyí èèwọ̀ ọ̀rọ̀ pẹ̀rẹ̀ kó mọ́ yé so tó bí àwọn kọ̀ọ̀rọ̀ ló jẹ́ pé wallahu a'lam yẹnu mọ̀ bá wádìí ni pé tá a bá pe ọ̀kan ló kọ lọ́ọ̀ ní ìtòfin lọ́kàn balẹ̀ káàrí fọ́nà wọn bá pè náà rẹ̀ bẹ́ẹ̀ àmọ́tọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ ẹ̀ pé òun tùízù òun ẹgbẹ́ wà tùízù mẹ́tẹ́ṣà àbájẹ́ náà kùrá ní ọlọ́run mọ́ ń kó ìbẹ̀ ní owó tàbíwá mú wọn ìzù látara bẹ̀ inú àwọn jẹ́ rọ̀ṣì

ọkùnrin kan bẹ tí wọ́n gbẹ̀rẹ̀ nígbà mú ìmọ́kù lọ́rẹ̀ àríwá mú ní kan yóò bá báyìí mo bá rí fídíò rẹ̀ kan tó bá bí ẹ̀hẹ́ ìwà rí mọ́hùnlẹ̀ yorùbá náà sí ó bá ní ìwọ tó sọ ní àbùlà àjíìsì ó kọ tó dànù ó ní àwọn tó bá ti ń kí ọ ní àjíìsì èyí jẹ́ àjíìsì igbó ní jẹ́bẹ̀ àà ṣe hashish ìgbà tí wọ́n ti tèwọ́ náà sọ pé hashish nígbà pé kí aziz ṣáàzí kìí gbò lóòtọ́ na bá wà nílẹ̀ Yorùbá o àdánwò kan sọ̀yọ̀ ló kọ tó dá Abdul Fatah Abdul mardiya marili ó gba àwọn ìṣẹ́wà ríkọ́ lọ́dọ̀ ríkí ríkí ìrẹ́ríkí ó gba àwọn ìṣẹ́wà méjì bí ìgbà táà máa wo ọkọ̀ tó da àrùn àbàwò ọ̀gẹ́mù irú ìjọba ẹ̀ ó wá fọ́ nílẹ̀ kí ilẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ ọ̀ká àwọn ọ̀rọ̀ tó wá bẹ́ẹ̀ ṣàkíyèsí ẹ̀ kí igbó irọ́ igbó hashish lọ́gbẹ̀ nígbó hashish ṣíìn kéje igbó ọ̀pẹ́ o ó dà bá tẹ̀lú ọgbọ̀n tó ń gbé záyùn dáadáa kéje igbó ọ̀pẹ́ o gan kéje gíní kéje gbó sọ̀rọ̀ ó tún ní ó pè gánà tó lọ bẹ̀ ó ní wọ́n pé ìfán sọ ní tẹ̀kínà ọ̀bẹ ní jẹ́bẹ̀ ah, ó ní yálẹ́ ìmọ̀sílá ìwọ̀bẹ ní wọn ní tẹ̀kínà tẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ ní jẹ́bẹ̀ kí ní jẹ́ tẹ̀kínà jẹ́mọ́ ìfọ̀kànbalẹ̀ ìfẹ́fẹ́ ní ọ̀bẹ ní bí láti lọ́bẹ̀ jẹ wọ́n tìkí níbo ní tìkí ní ti wá ń jọ mọ́ tẹ̀kíná tẹ̀kíná nù lárúgbáwá nílé ó dáyẹ bí lọ́tọ̀ tẹ̀kíná ìgbọ̀kọ̀bálẹ̀ tìkínù ọ̀bẹ́ ọwọ́ asọmọ ní tẹ̀kíná ìbá sínú ọkọ̀ tí wọ́n àtàbòsí múlẹ̀ Yorùbá ó ní tẹ̀kíná tọ̀ tẹ̀kíná ó wá dàbí òdàkàmọ̀sọ̀rọ̀ àárọ̀ yìí tó kọ́ wá dà wọ́n bí wọ́n kọ̀ jẹ́ àti nígbà ìrìnjì ọdíwọ̀ ni ìmọ́mù rẹ̀ lọ rí àbí nàìjíríà tó rà rẹ̀ ọwá ẹtí ni ó bá ti wọ́n sọ kó wà mọ̀ pé oh, oh, ó ìmọ̀tí ah, àpìlẹ̀ yorùbá ọlọ́run sáànúwọ́ ọlọ́run sáànúwọ́ ọlọ́run sáànúwọ́ tọ́ ọlọ́wà ẹni tí ọ̀rọ̀ lálátà láì ní àdánù láì ní ìjọba láì pẹ̀rún ìyẹn òun ní àlàáfíà ẹni bá ti lẹ́ẹ̀kan tí wọ́n bá ti pẹ̀rún ní mọ́sálásí kan ìyẹn lè kí irun pẹ̀lú ìkan àmọ́ tó dáa mùsùlùmí ni pé kódà mẹ́yìn lẹ́sà kan bá kọ̀wà wọ́n ti kéwù ẹlẹ́sà kan abẹ́dá sí abẹ́ ìṣẹ́ ìsáì ẹ̀yìn náà ti ẹ̀wù ìjẹ wọn náà torí pé àpàrà mọ́ sọ̀rọ̀ pa fọ́tún àná tọ́lọ̀ bá gbọ́ aláì ọ̀nà òní bẹ́ẹ̀ ni kí ìwọ̀n ti ní ẹni gbọ́dọ̀ mọ́ sojú kòkòrò kó máa tẹ̀lú kódà kí ẹ̀mọ́ sojú kòkòrò àti máa jẹ́ mọ́ àgbẹ̀ ọlọ́mọdé àgbà aláì ọlọ́mọ àlẹ́ wọ́n ní ìyẹn lè kí òun lẹ́yìn mọ́mù tó dá irun rẹ̀ sí black. ó ṣe kí ó dá irun rẹ̀ sí black. ó dá irun sí black ìjọ ìdìmọ̀ sí òun lẹ́yìn ẹni bá ń dá irun sí black ẹlẹ́sẹ̀ lóòótọ́ mas'ala ká dá irun sí black mas'ala tó lè khilafiyya wal khilafu fiha khilafun shadidun wa mu'tabar. tabalọ́ yóò bóyá tó kọ́tù àwárí àbí awolol mahmood èèyàn tí mo ti ka bá sọ̀rọ̀ méjèèjì má àwọn tó bá wọn lọ́mọ tí ó ti mọ̀ bí ti kíní òṣèlú ẹ̀ta àgbà torí kíra méjèèjì ẹ̀ sì bá wọn méjèèjì ń ti kọ́fí àwọn tuntun ọ̀rọ̀ lè má bá mi lé gbà ní ẹ̀ gbàlẹ̀ ìkánú méjèèjì tí mo ti ní bá sọ̀rọ̀ ti pẹ́ ẹ lọ wo bí àwọn ọ̀rọ̀ ti lọ lórí ìjà lè ní black àbá lè dá bí ti wá dá káwọn èèyàn ló dá ìlú ó lè ní ọjọ́ ní ìlú ìsàwà ẹ gbọ́dọ̀ lú bla wọ́n kí ló padà bí ìsìláàbù ní pé ẹmú àwọn akáàrù kan látọ̀dọ̀ bó bá ṣẹlẹ̀ tán mílíọ̀nù sọ̀háàbà pé wọ́n máa ń lo àwọn kọ́lọ̀ tí wọ́n máa ń mí ṣe ìpapọ̀ náà bá da kọ́lọ̀ yìí papọ̀ kí ló padà máa ń yọ sí mo lè padà máa lọ jẹ́ bla tó jẹ́ kó bí ẹ̀yọ́ àwọn mo lè mọ́ lè darí ti àwọn ẹjọ́ púpọ̀ tó ní ó ti pẹ́ bí ẹ̀ báyìí mo kí la fẹ́ mú ni pé ẹ̀mí bá ń da ìròyìn black olórí táàpẹ̀ ó jẹ́ ẹlẹ́tẹ̀ so àwọn aṣọ fún pé ah, ìwà yóò ga àmẹ́lì náà máa da ìwà ní black colour but a lè lo ẹni colour so bàbá aṣọ rẹ̀ fún tí ò bá gbọ́ ẹ̀jẹ̀ nígbà ẹ̀jẹ̀ òsì ní kámọ́ sí ìlú lẹ́yìn èèyàn dó ká sí ìlú lẹ́yìn ẹ̀mí ta mọ̀ pé òun ò tó fojú hàn báwọn ó lo ìlú ká máa sí lẹ́yìn tí sí òfojú hàn àmọ́ tí èèwọ̀ ní ká lẹ́yìn ẹ̀mí kálá ààrẹ ìlú ilé ọlọ́ wa rẹ̀. ṣé ọlẹ́ àwọn ẹ̀yìnlẹ̀ ìgbà yìí ló ní ìlú ní ọjọ́ rẹ̀ kí wọ́n lè bí àwọn méjì wà pọ̀ kí ni wọ́n lè bí àwọn méjì pọ̀ lọ́dún kan náà sí wà pọ̀ so àmọ́ ọ̀làwọ̀ àdá àwọn àbá eh, àkọ́ni discourse ọ̀rọ̀ yìí láwọn ọdún kan àbí láwọn àsìkò kan sórí tó máa ń bí ni pé àwọn ẹ̀tọ́ tó bèèrè máa ń ní lọ́dún èèyàn kò nílé pé lọ́tọ̀ bá tẹ́wọ́ lọ́tọ̀ náà lórí àwọn fíìmọ̀ ń pàwọn àfáàrù kan wá o fẹ́ ní gbogbo ẹlọ́jà lẹ́jọ́ ló báyìí a máa lè kò ní ní lásìkò rẹ̀ so ìwọ̀ tó yẹ kọ́ fáwọn méjèèjì ọdún méjèèjì ọdún lè kó wọ́n tó ṣe kò sọ́pà láàdáwí àdìmọ̀ mọ́ ẹni tí àwọn tí a bẹ̀rẹ̀ nìta àwọn náà tà ní wà láàrín ọdún so ìdínú kí á fi lẹ̀ bẹ́ta àbọ̀ àwọn òṣèlú ẹ̀ nínú ọ̀hún fẹ́ àwọn oníbi ìṣòro kan náà ẹ̀ẹ́dínlẹ̀ ìgbẹ́fẹ́ tó bá jẹ́ abẹ́kẹ̀ẹ́ lọ́lẹ́ yìí tó bá dẹ̀ tó ń bọ̀ ọdẹ́ gíní ìgbẹ́fẹ́ ọdún ọdún méje pẹ̀lú ilé yìí ẹ̀ ọdún méje náà ní lẹ́sìn àbí ọ̀lú tó rẹ̀ nípa ìwà nímọ̀ pọ̀ ní ìgbẹ́fẹ́ rẹ̀ pàlàwà náà. wọ́n ń pé àwọn tuntun ti ní bùkátà àwọn ti tó lẹ́sẹ̀ ẹgbẹ́ tó máa lè gbàrà fún àwọn àgbẹ̀ Àdúgbò àwọn. Tòwọ́n nìbò àwọn tó wà lọ́dọ̀ àwọn nìkan rí pé àwọn ká kéwù láti fi káwọn lè gbà àbọ̀ ó fi bóyá àwọn ìjọ. Ẹni táwọn yóò lè wà máa yọ sọ àwọn táwọn tó wà ní àdúgbò àwọn táwọn lè sọ fífún kàkà sí àti táwọn fún ní sínú ẹ̀ tó bá wọn yọ náà. Ọ̀rọ̀ ìgbàká aláwọn ọmọ yìí ọkọ ní súnà àti òbí àdúgbò àwọn àwọn aládùúgbò àwọn tí mọ̀ kó yẹ káwọn ọmọ yóò zàká ṣe káwọn ọmọ yóò aládùúgbò àwọn fún ara wọn àti káwọn tí mọ̀ fún ìṣúná rẹ̀ àkọ́kọ́ jẹ́ àtúnṣúná tàn àti àwọn ará àdúgbò yìí níbẹ̀ kọ́ ní zàká tó pẹ́yìn ti bẹ̀rẹ̀ àmọ́ sábà pàkíyèsí dáadáa níbi tí zàká ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ o ní àwọn immediate family ní àwọn ìmọ̀ràn dáadáa àwọn èèyàn ti bèèrè lọ́wọ́ mi pípa tí sọ̀rọ̀ jàkà tí tẹ̀ tí tẹ̀ ń ṣá àmọ́ pẹ̀lú náà ọlọ́mọta gbọ̀rọ̀ láyé ẹ̀rá padà wọ́jọ́ pẹ̀lú àwọn hálùkọ́ ńlátìlá káàmà bí tẹ̀sí àwọn apájọ ọ̀sẹ̀ méjì àní ọ̀sẹ̀ kan gbogbo méjèèjì àtẹ̀kan tí sọ̀rọ̀ jàkà ń ṣá ọlọ́mọta gbọ̀rọ̀ ọlọ́mọta kó sì fún wa sí. náà jàkà ló ti wà ní àwọn mẹ̀lẹ́bí rẹ̀ ti tán inú mọ̀lẹ́bí rẹ̀ lọ́jọ́ ọ̀pọ̀ wọn kó tó di pọ́ wọn wá ní ìdàkà lọ sí àdúgbò tó tún gbé lò kó tó wá pẹ́ pé ọmọ ẹgbẹ́ lọ sí ìta àmúgbà ní ìgbọ́nà kó sànú ọmọ ń pọ́sọ́nà orísun náà ní àwọn àfáà máa ń discuss ọ̀rọ̀ nígbà àbà yíyọ ẹjá pẹ̀já mọ́ ìyẹn fún wọn ìdàkà ọ̀dọ̀ mọ̀lẹ́bí ìkọ̀kọ̀ yíta tó wí yóò lè bí àwọn afáàmì inú oúnjẹ́lá lè lè bí wó wọ́n lè fọ́ tààrọ̀ láti ṣe bí ẹ́ owó dáadé jẹun lè tó ní káwọn tó fi ń jẹun ó ní onágbàjẹ ìdíwọ́ ẹjá fáwọn ẹni ilé ẹ̀fẹ́ sí wọn láàyè tó tó bá ẹjọ́ fún àwọn àná ó ti kí ó fún wa mọ́tò ní pé kúta lè bọ́ sọ́dọ̀ wọ́n ti gbé ẹgbẹ́ ní ìgbọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ wọ́n ti kó ti wá àkọlọ́ba fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni kan kan bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ bá kókó àwọn orí orí kan bẹ́ẹ̀ ti máa ń lọ ní ìgbà wa àwọn ẹlòmíì máa ń lẹ́tọ̀ kan lọ yọ zàká ẹ̀ wà ní ìjẹ́ lọ yọ ṣẹmọ tí ó mọ̀ sáà ẹ̀rú mọ̀ gbà pé tó ń bá ẹni lọ rí yọ zàká àwọn ẹbí òun ó kò dúṣò lára bùkátà tó ń lágbára ó mọ̀ ẹ̀yẹ bí tẹ́lẹ̀ lọ́rọ̀ fún àgbẹ̀ nìkan lóyún oníjẹ máa lọlé mà ẹ má fọkọ́ sí lónìí òun nìkan bákan náà ìwọ náà sọ ní mọ́ sáfẹ́ bí rẹ̀ kọ́ wá nítorí kó mọ̀ dọ́là mẹ́ẹ̀ẹ́ má bá dáyìn láàfúta ní kí wọ́n dà láàmú ó dàbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ju àǹdà wá mọ́ sọ sí nìkan lórí wa o gbogbo àwọn ọ̀dà àti ìgbàlá mọ́ sọ o ìwọ tó bá ní láàrin wa tó wá fi mọ àwa tó kù àti dípò fún ọ gbọ́wọ́ ní ìdí mọ́sọ̀ lọ́wọ́ rẹ̀ ó yes òtúrò ọ̀sọ̀rọ̀ tọ́lá bàbá wa tó bí wa kalẹ̀ náà wọ́n fi ṣe ní ìmọ̀ra wọn mọ́ ni wọ́n ti wá ní láàrin wa ọwọ́ àmọ̀ta fún wa abẹ́kúnmọ́ àwọn ní kó mọ̀ dàbọ̀ ni àmọ̀tẹ́ náà kó mọ̀ pọ̀ fún ọtí bóyá káwọn ẹbí ṣe mọ̀ bára wọn lòun ìjọ tó náà ìdí òbá ìdí lágbára ẹ bá ti bí àpò lágbára pẹ̀lú ẹ mọ́ ẹ mọ́ ẹ mọ̀ ìyẹn ní tó yẹ káwọn ìjọdọ̀ ìmọ̀mù kan ẹlẹ́ẹ̀kejì ní pé ilẹ̀ Yorùbá lákòómọ̀ ẹmọ tánu ara yín ilẹ̀ tó bí ọ̀rọ̀ dàkáwọn náà orí mi ò gbọ́ bẹ̀ àwọn ẹlòmí ìmọ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa pọ̀jẹ́ lórí bá tó ń pín owó zàká báwọn èèyàn tó ń sọ ní ìgbẹ̀mí ẹlẹ́dọ̀gbọ́ lọ adébì dáa bí ẹ̀kọ́ bá ládùúgbò lè tó bá ń dá tó jẹ pé tó bá dijọ́ sọ́njẹ́ sọ́njẹ́ ẹ̀ gbà rẹ̀ jù láwọ̀ tó bá fi lẹ́kẹ̀ẹ́ nípa lọ ẹ̀kẹ́ ẹ̀kọ́ yóò mọ̀ sọ́ra ẹ má lọ ẹ̀ àdíjìkì yìí ni níbi lówó ẹ̀dẹ́ ìmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ mọ́ ń dàbí ẹ̀nì 5 ẹnìkan kò lè gbà àdíjìkì yìí ha but àdíjìkì rẹ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó wà mọ́ rí tó ń jẹ ọ̀tọ́ òmọ bá tààrọ̀ ọmọ oúnjẹ ìgbàlódé ẹnìkan wá ní òun fẹ́ máa lo àdíjìkì ọjẹ tààrọ̀ ọjẹ tọ̀sán ọjẹ tààlẹ̀ kódà iṣẹ́ ìlọ́tẹ̀kùn ọkọ̀lé lára rẹ̀ ọmọ ogun mọ́tò ọmọ wàtọ̀ níbi ọmọ ẹ̀yàwó méjì ọ̀fẹ́ mẹ́ta ọmọ ṣe ọlọ ọmọ mọ̀dínà ọlọ ọmọra ọmọ ajì ó sì lọ́wọ́ lo rẹ̀ dákùn ń bẹ lọ́wọ́ ibi-ibi lọ lọ àárọ̀ jẹ tọ́ọ̀ àti ṣẹ́bí bá bá rí rẹ̀ àti ìjẹ́lẹ̀ náà ní jẹmú ní máa rọrùn ṣẹ́bí bá rẹ̀ bá rí kí rẹ̀ jẹmú ló mọ̀rọ̀ yóò máa lọ á sì pé ẹ̀mọ́ ń lòtì ẹ̀lábẹ̀ wo ẹgbẹ́ mọ́sibọ́sí owó ẹni dárí ní ìwà ọ̀dọ́ náà ní ẹni gbogbo lọ jímọ̀ jímọ̀ gbogbo every friday ẹran náà ọba kan òun sì máa ha owó báwọn èèyàn jímọ̀ ó máa ha owó alhamdulillah wá gbọ́ báwọn èèyàn kọ́ mọ́sálásí òun ó dábẹ́ ọlọ́mọdé àwọn lórí ẹgbẹ́ tí wọ́n bà bí sí ń ṣe lọ àdúgbò àdúgbò àti sí ń bí wọn ẹ̀yìn fẹ́ káàkọ̀ lọ́dẹ

pẹ̀lú tí ó pé ó kọ̀ọ̀rẹ́ náà ojú o alúkọ̀ọ́rẹ́ nìmọ̀ dìgbà ìbọ̀ wọn kọ̀ọ̀rẹ́ òun gbà ìwádìí ti jíṣẹ́ fún kí wọ́n fún kọ̀ọ̀rẹ́ ìdájú wọn náà gbàjẹ́ mẹ́ àti fún kọ̀ọ̀rẹ́ ìdákọ̀ wọ́n yẹ kọjá náà èwo ló bá lákà ìmúlú tó ma sanwọ́ wọ́n mílọ̀ sí ìlú oṣù ó yọ lárí jìrì fún ọ̀dá àmọ́ bá ń tẹ́jẹ̀ ó bá ìjẹ́pá lè jẹ́ kó tí èsì ń sọ pé àríjì mú wọn gan lórí nìkan wọn àrí so àríjì ti tèmi ten million ní oṣù tó lè máa tán tó bá yẹ tí wọ́n lè máa lẹ́yọ káyìn àgbímẹ́ǹtì mọ̀ lọ́dọ̀ àríjì táwọn san tẹ́tẹ́ mílíọ̀n ọ̀rí yẹ́ ìlú àtiwọ́ tó ìwọ̀n náà àríjì rẹ̀ ìpadà àràwọ̀ jẹ́ mọ́bìlì tó ẹwàpọ̀ ẹ̀ẹ́sí tó bá ti níta òfin bọ́pọ̀ lọ́dún mọ́ ń dà lórí ọlọ́dá kò mọ́ ń dà wà so ẹni tẹ́ ẹ lọ adíjìjì ẹnìkan ẹni tẹ́ ẹ sì lo ìràwọ̀ ẹnìkan tó lọ bá gbọ́ pé wọ́n ń pé wọ́n bì ẹlọ́rọ̀gbà ni wọ́n fi rí lórógún àbí lórógún nígbà lẹ́yìn gbọ́wọ́ jẹ́ ń bẹ̀rẹ̀ mọ́ sí orí lọ́gbàáwọ̀ torí òsì tó sì ń jálẹ̀ lára wa gẹ̀ẹ́ ti jẹ́ tí báyìí mẹ́yà àwọn èèyàn láàrin lágbó àyínà tí wọ́n gbẹ́jẹ́ bàbá àwọn ọ̀gbọ́n lọ́mú ṣọ́ọ̀tì abọ́dúnjẹ́ wípé ní ìsìláàmù àrùlẹ̀ yìí amọ̀gbìyànjú rẹ̀ tó ti ṣe ọwọ́ kan lákàbá tó lọ́jọ́ sí bàbá pẹ̀dá pẹ̀jọ́ kó kí ló padà jẹ́ ọ̀rọ̀ ajé àwọn ọlọ́run já pọ́blẹ́mù kalẹ̀

tó ìwọ ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá bàbá rẹ̀ ni bí ó dànù rẹ̀ mọ́jẹ̀ kí lérí ibú àfá kan eléri ibú afẹ́yẹ̀fẹ́ kan mọ́jẹ̀ ó kó bá ọgbọ́n wọn lárí bìbí rẹ̀ o tó bá ti ní wọ́n lárí bìbí rẹ̀ eléri ibú ni bàbá ìgbẹ̀ yìí ò lárí bìbí yìí láti jọ ìjọ ó nílé ìwọlẹ́ tẹ́lí èyàn wá ṣe ní lórí ẹ ní wọn lárí bìbí àtúrọ̀ tí bá ní àríbìbí yìí lọ mọ ara tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí lè máa láyé ìrọ̀rùn náà ní ibi wá ayé tí wọ́n rọrùn ẹgbẹ́ náà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ayé nìyà àti ẹ̀gbẹ́ tó ń ṣe àrẹ̀ nù

ọjà yẹn bá àtàtàn ni àbí gbèsè yẹn náà. ṣó ló lọjà olólùwò ló fi rajà ó kọ́ ló ní kápítà. so definitely kò tí ì ní kápá àti zaka ò ti wọ kò tí ì wọ ìnáwó ẹ tí zaka wọ owó ó ní owó tí o gẹ́gẹ́ ní kápá lé lórí. but àwọn kan kọjá kan tó wọ́ ti mílíọ̀nù ọjà yẹn lọ wá ń kà àwọn tó náà fi lẹ̀yìn wọ́n náà bí wọ́n rún ìlú ìjọ ìjókòó tó ti ní pé ǹjẹ́ èrè tí ń jẹ lórí ọjà yẹn tó ọ̀fẹ́ jẹ yẹn tó wọ́ ti zakato ní tó jẹ́ sí ẹgbẹ̀rún a ń tún bọ́ tìbọ́tí asùlù àdàndàl ìkìlẹ̀ owó yìí àwọn olóní ọmọnìyàn lónìí so profit tí wọ́n bá pa ọmọ sí pé owó tí mo pa wọlé rẹ̀ tó wo tí ẹ̀ tó zàkọ́rà profit tí orí ọjà ń ti ẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé kò to me, please use my name to get the leave from Saudi Arabia if you can o oh, I send you my account number sir ẹ̀rẹ̀ àwọn tàn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìṣètò tàbí ìbí dáadáa tó májúmọ̀ fún kọ́ ibú láti ọdún ẹ̀ta ní No. ní ìlú mọ̀ wọ́n ní báwọn tọ́jú olùtẹ̀lé èèyàn pé wọ́n máa ń sọ pé àdá àti àdádálẹ̀ pé torí pé kò ń ṣe àmúgbìyànjú ni ó sọ ó kàn látọ̀dọ̀ aláwọn oníbídí àkọ́sọ pé ìrún pípé ìpé àdáadáa lẹ́nu ìní ànábì kọ́ ló gbìyànwà ló báwọn láyé wá fún wọn lé wá àkọ́kọ́ lè pé fídíò àlàyé yìí mọ̀tán èmi ò sí ìmọ̀ àwọn oníbídí àti wọ́n ń sọ ilé tí ó àmọ́ tí wáyé pé wọ́n ń sọ bẹ́ẹ̀ ìtìtì ń bẹ fún wọn ló tọ́tọ́ náà a

nígbà tó bá tó di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìlú ìlú àìsàárà ọ̀làdàpọ̀ máa pa ìbọn kan a máa pàdé ní halkul àti halkul àlàyé umdat al-ahkam وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته